الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين التحذير من إيذاء الصالحين إليني ìkìrawa الله kéèyàn ṣọ́ra fún ìmáàní àwọn قال الله تعالى olùwàbàtọ́lá rẹ̀ ga sọ القرآن الكريم. إن الله يدافع عن الذين آمنوا إن الله لا يحب كل خوان كفور Olúwa lóhun Ọlọ́run fúnra àwọn lòun máa dìfẹ́ǹdì àwọn olùgbàgbọ́ òdodo gbẹ̀yìn ọgbọ́lọ́wọ́ ọba gbọ́ tọ́jẹ́ níire Olúwa ní báwọn ọba lágbára àti dáàbò bora wọn ń bi aburú ẹ̀yìn ọba fẹ́ ni wọ́n là ọ̀rọ̀ ọlọ́run gbà tó lẹ́ni tí ó dáàbò bò wọ́n o. inna Allaha la yuhibbu kulla khawanin kafur. gbogbo ń jàǹbá gbogbo aláìmoore kó sì lọ́ mọ̀ pé olúwo nífẹ̀ẹ́ sí o olúwo fẹ́ràn oníjàǹbá olúwo fẹ́ràn ẹni tí ń ṣe àìmoore sọ́lọ̀. عن أبي هريرة رضي الله عنه أبو هريرة لما àtàlékún yọnu fún gbogbo àwọn sọ̀hábà nàbùwà Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní òjíṣẹ́ ọlọ́run kàlẹ́kùn kí á ti gẹ̀ kọ́mọ bá nàbùwà Muhammad wọ́n sọ báyìí pé inna Allaha ta'ala qala olúwa ọba tọ́lá rẹ̀ ga wọ́n sọ báyìí òfin ránun sí wa kó jíṣẹ́ fún wa sì jíṣẹ́ fún wa o wọ́n ní man aada li waliya azantuhu bilharb a gbogbo ẹni ọba kó nira bọ́rẹ̀ mi ọ̀rẹ́ ọlọ́run là ń pè ní wòlíì ọlọ́run wàlíyán ẹni ọlọ́run bá fi gbà pé ọ̀rẹ́ mi ni ọ́ èèyàn mi ni ọ́ àwọn là ń pè ní wòlíì gbogbo ẹni tó bá pèrè ní wòlíì ó lè jẹ́ wòlíì o àmọ́ kò jẹ́ dandan kó jẹ́ wòlíì tọ́lọ́run ọ̀nà àwọn àlùfáà máa ní awliya urrahman wa awliya ash-shaytan bọ́lọ̀ ti ní wòlíì bẹ́ẹ̀ ni ṣaitan náà láwọn wòlíì tiẹ̀ o kìláàfi máa yàtọ̀ wòlíì ọlọ́run àti wòlíì èṣù wòlíì ọlọ́run ò ní ṣe ń tọ́lọ́run ọ̀fẹ́ ń ṣe ń tí ọ̀fẹ́ náà lọ́lọ́run fi yàn gbá èèyàn mi ní ọ̀fẹ́ torí náà gbogbo ẹni tí ọba ti ní wòlíì lòun àbí wọ́n ń pè ní wòlíì ẹ máa wo sí ọwọ́ rẹ̀ o ẹ ní bá a kí wòlíì ọlọ́run kán ọmọ ẹsẹ̀ ń tọ́ takòtò ọlọ́run níta fi dá wòlíì èsùmà yàtọ̀ fún wòlíì kínní wòlíì tọ́lọ́run Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullah ṣèkìlà ńláńlá tí wọ́n pè ní Al-Furqan bayna awliya ir-Rahman wa awliya shaitan èyí ni àmì ìdánimà òpinya láàrin wòlíì tọlọ́run àti wòlíì tèṣù ara tí wọ́n wí ń bẹ̀ nù àti gbogbo àwọn àlùfáà náà wọ́n á máa wí bẹ́ẹ̀ ká à ah, ntí ń jẹ́ wòlíì ọlọ́run ntí jẹ́yàn bí di wòlíì ọlọ́run ni pé ó ṣe ń tọ́lọ́run fẹ́ débi tọ́lọ́run ti gbàgbá ah, èèyàn mi nìwọ wàlíì yòmí ni ọ́ kò ní máa ṣe kí olùwọ̀ fẹ́ òlé ọlọ́run kò ní máa máa kírun jàmá o òlé ọlọ́run ò ní máa ṣe zìnà o òlé ọlọ́run ò ní máa mutí o ọgbẹ́ntì ń bá ń ti ń ṣe kò ní ọ̀dìnà ọgbẹ́ntì ń bá ń ti ń ṣe tí o pé a mọ̀ pé ṣètọ́nì lọ́fẹ́ ilé yìí wòlíì ń tọ́jẹ́ náà nù ẹni tọ́jẹ́ wòlíì ọlọ́run ìfẹ́ ọlọ́run ni ọ máa o. àràǹtí sẹ́fùlù sàmù tẹ̀mí àwí ni pé kò sì sí aṣọ kan tá a fi dá wòlíì ọlọ́run mà tá a pe àwọn wòlíì ọlọ́run wa aṣọ tí wọ́n máa wọ̀ ní tá a pa àwọn wòlíì ọlọ́run irú rìn tí wọ́n máa rìn ní ìgbìmọ̀ tẹ̀mí àní kò sí àmọ́ tá ma wòlíì ọlọ́run náà ni pé ọmọ ṣe ń tíkínní lọ́lọ́wọ́n bá fẹ́ ẹni ọlọ́run bá wa gbà ní wàlíyù rẹ̀ ọlọ́run ní ẹni ọba wa bá rú wọn sọ̀tá faqad azantuhu bilharb ọlọ́run lèmi náà ṣe tá àti bàjá o ẹni ọba báyà ọ̀rẹ́ mi ọlọ́run ẹni tí ń ṣe fẹ́ tèmi ọlọ́run ẹni ọba lóhùn àwọn irú wọn ló wọn máa fi ìnira bá pẹ̀lú ọ̀rọ̀ ẹnu pẹ̀lú wà pẹ̀lú ṣe olùwà ni kẹ́ni náà mọ̀ kó múra o fóun ọlọ́run lòun fẹ́ bá jagun o. wa ma taqarraba ilayya abdi bi shay'in àhábà ilayya mimma aftaratu alayhi ara ń tí ọjà máa wòlíì tọ́lọ́ náà ní àdìsí tó mẹ́nu léyìí o olúwa ọba ní kásìmí ẹ̀tàn o kò sí ní téèyàn fi lè súnmọ́ wọn lọ́hùn tóun fẹ́ ju tóun ṣe lọ́rùn ẹ̀yàn lé lórí lọ ẹni pé kò sí ní téèyàn fi dí wòlíì ọlọ́run kọjá ìtọ́lọ́run bá pè lọ́rùn ẹ̀yàn pé ẹ máa ṣe é ó sì wáá jẹ́ wòlíì ọlọ́run tó máa ṣe ń tọ́ta kó ń tọ́lọ́run fẹ́ àràǹtọ́lọ́run ṣe lọ́rùn èèyàn lé wa lórí òní ká máa kírun òní ká máa gbààwẹ̀ ọba gbogbo ẹ̀ òun ni kí tàwùsídù ìmọ̀lọ́run lọ́kàn èèyàn ó dúó wòlíì ọlọ́run ò ní máa ṣògùn o wòlíì ọlọ́run ò ní máa pọ̀fọ̀ o àní máa báṣẹ babaláwo lọ́dọ̀ wòlíì tọ́lọ́run ọlọ́run ní kò sí tí mo fẹ́ràn téèyàn fi sún mẹ́mi ọlọ́run ju kí ni ju àwọn òfin tí mo ṣe pé ẹ̀sẹ̀ léyìí ẹ̀ má ṣe léyìí. ولا يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه òun ló fi bí ọjọ́ pé ọlọ́run ní bẹ́ẹ̀yàn bá ṣe ọ̀ràn yẹn tó wọn ọlọ́run tán tó wọn yẹn náfìlà gbogbo ní tẹ̀yàn bí ìdí ọlọ́run o ó ṣe ojúlówó tó pa gbogbo àwa mùmí ní pọ̀ tán wọ́n tún máa wá ṣe èmi àlékún ọgbà àwẹ̀ rọmọbọ́ọ̀nà tán ẹ̀tún rí ọmọ gbà àwẹ̀ náfìlà ọba kírun ọ̀ràn àyàn tán ẹ̀tún máa rí ọmọ kírun lóru olùfijọ́ jẹ́ pé ọ̀gá wòlíì lànàbí ọlọ́run ànàbí sallallahu alaihi wasallam ànàbí kírun débi pé ọlẹ́sẹ̀ ànàbí sì fẹ́ máa wú àwọn ìyàwó rẹ̀ náà fi ń gba àhẹ́sẹ̀ bọ́lọ̀ ti forí ẹ̀sẹ̀ yín jìn yín wàhálà yìí pọ̀ ànábì ní bàbá wa ṣe bẹ́ẹ̀ ṣe ní dúpẹ́ fún ṣe ní ṣẹ́gínní ní dúpẹ́ fún ní dúpẹ́ fún ni òbí ọlọ́run ni òbí ọlọ́run ni máa ṣe tí ọlọ́run ọba ní àṣẹ o. fàyídà ahbabtuhu ọlọ́run lẹ́ni ọba wa ṣe ọ̀ràn àyàn tán o tún fi náfìlà tó fẹ́ nìkan títí tó wọn ọlọ́run bá fi nífẹ̀ẹ́ rẹ̀ àkóńtù sámàáhù alladhi yasma'u bihi ọlọ́run ní ǹjẹ́ ọmọ fi gbọ́rọ̀ èmi ọlọ́run ní ntí gbogbo ntí ó yẹ kó gbọ́ gbogbo ntí ó yẹ kó gbọ́ èmi ọlọ́run ló kù tí ń máa rẹgúlétì ẹ̀ kuntu sam'ahu alladhi yasma'u bihi wa basarahu alladhi yubsiru bihi èmi ọlọ́run ní ní di ìríran rẹ̀ tí ó máa fi rí náà yẹn ni pé ẹ máa rí gbàǹgà bó wọn ti wá rí nǹkan báyìí bó wọn ṣe gbọ́ nǹkan báyìí ni ọlọ́run bá fẹ́ràn ọlọ́run ní bóun kì í ṣe fún wọn. bẹ́ẹ̀ pété pèrú lẹ́yìn rẹ̀ ní mọ bí ó ti dọ́dọ̀ ẹ̀ ẹ̀mí mẹni tí ó lọ wí fún ọlọ́run ní bá ṣe fáwọn tá a fẹ́ràn lò. wọ́yẹ́dẹ́hu lẹ́bi yẹ́bi tíṣu bí ọ̀dà bí bí ọba lágbára tí ò lè jà tí ọmọ yẹn gbámú ọlọ́run lèmi ọlọ́run nídìí tí ọmọ rí gbámú tí ọmọ rí gbẹ̀yìn ọba fẹ́ gbámú mọ́ o èmi lọ wọ́jà rẹ o ọlọ́run lèmi ní kíni ọwọ́jà ẹni tí n bá fẹ́ràn wàríjì làhùlà tí yamṣe bí ha kódà gbogbo ibi tí ọmọ rìn ibi tí ọmọ lọ ibi tí ọmọ dé ọlọ́run lèmi ọlọ́run ni ni màá ṣètò gbogbo ẹ̀ èyí ò nìkan kọ́ ọlọ́mọṣà fẹ́ràn wa o ọkọjá jẹ́ wòlíì ọlọ́run o àmọ́ ẹ dákun kí lèèyàn fi jẹ́ wòlíì ọlọ́run ọlọ́run ní kò sí nǹkan míì tó lè ṣe tó lè mú ọ bí àyànfẹ́ ọlọ́run tọ́tayọ kí ni àwọn òfin ẹ̀sìn kọ́ máa lò àkọ́kọ́ téèyàn fi jẹ́ wòlíì ọba téèyàn fi jẹ́ àyànfẹ́ ọlọ́run ọlọ́run ní kọ́ máa ṣe ìdìmọ̀ṣẹ́ lọ́rùn àyàn fún yín o ọba sọ̀rọ̀ àyàtọ̀ tó wá máa ṣe náfìlà. wọ̀lá ń sa alani ilẹ̀ ọ̀pìyànà àǹtí ọlọ́run lòun fi pa àwọn wòlíì tòun mọ́ lé bọ́ba bí mi ní nǹkan yìí máa fún ọba bí mi fúnra rẹ̀ pẹ̀lú mi ọlọ́run ní ìdá lóhùn. wọ̀lá ń sa àǹzani ilẹ̀ ọ̀rìnzàlá wà mí ní sọ́ra ń sọ̀hún aburú kan ọlọ́run lé mi ọ ọlọ́nkọ́ mọ́sá àti wá láyànfẹ́ rẹ o ọlọ́mọ́sá àti wá ń wòlé ọlọ́run tààrà o ọmọsá wá ń wòlé èṣù o akhrajahu al-Bukhari al-Imam al-Bukhari lọ́gba hadithi wa wasalli allahumma wasallim ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi wa iyyakum.